بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام الأتمان الأكملان على سيد المرسلين وخاتم النبيين وإمام المهتدين وعلى آله وصحابته الطيبين الطاهرين ومن سلك سبيلهم وترسم خطاهم ونهج مناهجهم إلى يوم الدين وبعد asalaamu alaykum wa rahmatulahi wa barakatu adúpẹ́ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba tí ṣekú náà ní ọpẹ́ yẹ láti bẹ̀rẹ̀ dé òpin àti kí ra wa lọ́kùnrin lóbìnrin sí orí ètò yín ètò wàhádìí nàbí ìmọ̀nà anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n ọba wa ń là ń bẹ̀ ibi tí ramadan tó kù sí ọlọ́wọ́n ọba kó jẹ́ ká wà náà àwọn tí wọ́n gbà já tàbá tí wọ́n gba ajá náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́mọṣàjẹ́ kí lórí ilẹ̀ ayé ẹ̀ hádìí nàbí tí à ń retí òun náà ni ó ti ń dé etí ìgbọ̀ wa létí àwọn onímọ̀ àwọn fadila tó sheikh abu musab ibrahim ibn salih ọ̀gánijà kọ́nà kó mọ́ṣábà ṣe dáadáa fún wa léyìí tí wọ́n ti ń dá lẹ́kọ̀ọ́ láti bẹ̀rẹ̀ ramadan abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó mọ́ṣábà ṣàlékún dáadáa yín èyí tí wọ́n fi bá a sọ̀rọ̀ ní àárọ̀ tèní òun náà yìí nípa àsòfíà kí ni ìtànpè ní sufi kíládìí ọkàn sufi kí ni ọ̀rọ̀ àwọn onímọ̀ kí ni àkọlé ìsìláàmù sọ nípa àwọn onísufi onímọ̀ bàbá wa sọ bísmìlá. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على نبينا محمد وعلى آله وأصحابه وعلينا أجمعين أقن فون ولن وبالا أباتي أتون فجمع رموا دي ديدا كوكوي أدوكا فون ولن وبا أيين kọlọ́run ọba kọ́mọ́sá gba ọpẹ́ wa kó sì eléyìí tí a máa gbé yẹ̀wò ní òní òun náà ni ọ̀rọ̀ nípa àwọn jama yẹn àtàsọ́wò àwọn àsòfíà wà àkèédàtòhùn ìyẹn ni pé àwọn àwo ni à ń pè ní sófì àti ìgbàgbọ́ wọn ìjẹ́ sófì ìjẹ́ ara ẹ̀sìn yìí ni ìjẹ́ ń bẹ nínú islam ìjẹ́ àwọn ẹni àná ǹjẹ́ wọ́n ti ẹ̀ mọ̀ tí ń jẹ́ sufi rárá nínú ẹ̀sìn wọn ìjẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam sóhun náà mọ̀ tí ń jẹ́ sufi nínú ìgbésí ayé rẹ̀ kí làwọn ìgbàgbọ́ wọn tó ṣe pé ọ yàtọ̀ sí ìgbàgbọ́ islam ẹlòmíì lè máa wò pé èwo tún nìyí tí a tún sọ yìí pé a tún fẹ́ sọpọ̀ àwọn sufi bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ó bá ti jẹ́ àfáà níjọ́ tó bá ti gba iṣẹ́ póun jẹ́ àfa òun náà ló ti gbà máa pé gbogbo ohun tí ń bá ń jẹ́ oore pátápátá ọgbọ̀dọ̀ máa pàwọn èèyàn sídìí rẹ̀ ni gbogbo ohun tí má sì ń jẹ́ aburú ìbàjẹ́ pátápátá ọgbọ̀dọ̀ máa lé àwọn èèyàn kúrò nídìí rẹ̀ ni ní ìbámu sí ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alaihi èyí tí ń bẹ nínú sahihu muslim anabi sọ pé innahu lam yakun nabiyun إلا كان حقا عليه أن يدل أمته على خير ما يعلمه لهم ojúṣe ọlọ́run ọba tí kí àtọ̀nàmẹ fún ọsọ báyìí wípé ó ní kò sí àwọn ànábì kan síwájú òun ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tó fi dérí òun nínú gbogbo àwọn ànábì tọ́lọ́run ọba ti ránṣẹ́ sáyé àyàfi káwọn ànábì yìí kọjá sí pé ní kọjá ọ̀ràn yẹn lé wọn lérí kí wọ́n máa tọ́ka àwọn ọmọlẹ́yìn wọn sí gbogbo ohun tí ń bá ń jẹ́ dáadáa tí wọ́n bá mọ̀. bákan náà wà á yún zira hun ṣàrọ̀mẹ́yà alámùhùn làwọn kó sì ṣèkìlọ̀ fún wọn kó sọ wọn lára kó lé wọn kú níbi aburú nǹkan tó ṣe pé ọba mọ̀ pé aburú ni. ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá pe rẹ̀ ní àáfàá gẹ́gẹ́ bí wàá náà ṣe máa ń gbọ́ káàkiri pé àlùlámáhù warasatul anbiya àwọn àáfàá tẹ́rí yẹn àwọn náà ni wọ́n jogun àwọn ànábì ọlọ́run ọba àlá tọ́ iṣẹ́ táwọn ànábì ọlọ́run ọba gbé lọ́wọ́ òun náà làwọn àáfàá náà gbé lọ́wọ́ ajásí pé ní gbogbo táwọn ànábì ọlọ́run bábá ti ń ṣe nínú iṣẹ́ àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn àáfàá náà gbọ́dọ̀ ṣe ìdílé eléyìí la fi ṣe àlàyé nípa pé àwọn wo gan là ń pè ní sófi níbo ní ti ń bọ̀ kí sì ni àwọn ìgbàgbọ́ wọn. afẹ́ kí gbogbo wa ká gbọ́ yé pé gbólóhùn àtàsọ́hùf àbí kẹ́límà àsòfíyà lamiyakun ma'arufa fi sọ́dìrì islam وإنما هو محدث بعد ذلك ودخيل على الإسلام ẹjẹ́ agbọ́ yé pé gbólóhùn sófin àbí gbólóhùn àtàsọ́wòf kìí ṣe ti àwọn mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n mọ̀ àwọn ọmọlẹ́yìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam wọn ò mọ tí ń jẹ́ gbólóhùn sófi kọ́dà àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kéwu wọn ò mọ bí ẹ bá ṣe pé gbólóhùn sófi nǹkan kan ni tó ṣe pé ọjà wọnú ìsìláàmù ní àṣàwọ̀ ni. Asawo, ni kò sì wọnú ìsìláàmù látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ lẹ́sìn yìí gan nípìnlẹ̀ ọ wọnú ìsìláàmù látọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n jẹ́ ìjọ míì nínú nínú àwọn ìjọ tí wọ́n ń ṣẹ̀sìn káàkiri láyé eléyìí ó ń sọ fún wa pé gbólóhùn yìí ò ní ìpìlẹ̀ nínú islam eléyìí lọ́fà tí alimami ibn taymiya rahimahullah tí wọ́n fi sọ nínú majmu alfatawa wọn pé ama lafun sofiya ẹ̀rí gbólóhùn sofi táwọn èèyàn ń sọ tí wọ́n fi ń sẹ̀sìn fọlọ́wọn ọba lónìí fa iná hulamiyakun mashihura filkuruni thalatha kìí ṣe ń tọ́gbajúmọ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ nínú ìjọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam torí pé tá a bá wo sẹ́ńtúrà alákọ̀ọ́kọ́ kò sí ti ń jẹ́ sófin. sẹ́ńtúrò ẹlẹ́ẹ̀kejì kò sí ti ń jẹ́ sófin sẹ́ńtúrò ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n ṣẹ̀ fẹ́ máa gbúrò rẹ̀ díẹ̀díẹ̀ kìí sì ṣe ń tọ́gbajúmọ̀ ní àsìkò yìí náà tọ̀ eléyìí jẹ́ àkọ́kọ́ nǹkan tá a fẹ́ ká gbọ́ yé ni pé gbólóhùn sófin ni àsáwọ̀ ni nínú ìsìláàmù yìí wọn ò mọ látàná tó ni ní sófin lẹ̀ ni ọ yẹ kí àwọn sọ̀hábọ̀ ọmọ ọ yẹ ká ọmọ ọ sọ sọlọ́láhu aleyhi wa sallam. bákan náà àtúnwáwo sufi yìí gan gbégbé lóhùn àsofiya àbí ká ní àsofiyu ẹnìkan ní ọmọ jẹ báwọn jámọ wọn ní ọmọ jẹ àsofiya àtúnwò pé òun gan ni kò fẹ́ẹ̀ níbi tí wọ́n fẹ́ fi tì nínú èdè lárúbáwá gbogbo kẹlímà lárúbáwá gan ló ṣe kíni ló lè dànù ló fìfà tó já pé ní àwọn tí wọ́n pe gbólóhùn sufi yìí tí wọ́n fi ń pera wọn wọ́n béèrè pé kí ni ìpìlẹ̀ gbólóhùn yìí a mọ̀ pé àlẹ́ ismail mansoub ní lóòótọ́ tọ́ ó dáa níbo lọ́wọ́ afẹ́ fi tì sí tí ó fi nítumọ̀ táàtì ẹ̀ fi fi bí wọ̀bì kan nínú ẹ̀sìn yìí nígbà táwọn kan pera táwọn kan pera wa ní sàràfíà bá pera wa ní alùsùnà wàlìjàmáà tọ́ bá a sì pera wa yìí wọ́n rí ibi tá a lè fi há nínú ẹ̀sìn tọ́ níbo la fẹ́ fi há ń gbẹ̀ pera yín ní sófi gbogbo nǹkan ni wọ́n ti ra wọn mọ́ tí kò lọ wọ́n ti ra wọn mọ́ pé àwọn wà ní wọ́n ní sófì ayọ́ látara sọ́fà ẹni asọ́fù wọ́n di pé gbólóhùn yìí kọ̀ bá bẹ̀ lọ wọ́n tún ní sófì ayọ́ látara asọ́fùà wọ́n di pé gbólóhùn yìí náà bá bẹ̀ lọ wọ́n wá tì káàkiri wọ́n ti ti ti ti ti ti wọn ò tiẹ̀ rí tán fẹ́ fi yá kọ́dà ẹnìkan tó ní atara sófù àtàfà nàbí ibrahim tíyẹ́rà nàbí ibrahim bẹ̀ náà ti yọ sófì sẹ́ẹ̀rí pé eh, wọ́n ní àfà tọ́yẹ̀ni kò ní wulẹ̀ kọ́dà mú kó tó di pé yóò rí òdodo fà jáde tọ́ apadà wá rí i pé kò síbi tá a fẹ́ fi gbólóhùn súfìtì sí ju pé kí wọ́n fi tì sára àsúfù níta ń pè ní súfù nínú èdè lárúbáwá òun ni irun irun irun irun irun àgùntàn irun àgùntàn òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ àbíká ní awọ awọ awọ àgùntàn tọ́ àwa rí i pé orúkọ súfì ni àwọn tí máa wọ̀ sọ àgùntàn ni àbáwọn tí máa wọ sọ tí wọ́n máa ń wọ awọ àgùntàn àwọn ni wọ́n ń pè ní sufi ibi tá a lè fi wọ́n ti sìn àmọ́ wọ́n fẹ́ kí wọ́n pa àwọn báyìí wọ́n fẹ́ kí wọ́n pa àwọn bẹ́ẹ̀ nítorí pé eléyìí bù wọ́n kù ọ̀pọ̀lọpọ̀ wọn ní wọlé sí lónìí ni wọ́n sì ń wọjà káàdì wọ́n wọ gbọ́ àwọn aṣọ tó dáa tó n ò lè wọ eléyìí torí pé àwọn tí wọ́n ti ẹ̀kọ́kọ́ wọrú aṣọ bẹ́ẹ̀ láyé n tí wọ́n ń torí ẹ̀ fi pè wọ́n lélẹ̀ torí ẹ̀ eléyìí náà ní ìtabátúnwó bí ó ṣe nípìnlẹ̀ nínú ìsìláàmù díẹ̀ ni ò ní ìpìlẹ̀ nínú èdè lárúbáwá lára àkíyèsí tá a tún fẹ́ pè wá sí látara ọ̀rọ̀ àyìn tí ń jẹ́ sófi òun ni pé a tún wò nípa ìtumọ̀ sófi gan gbogbo ń tá a nínú ìsìláàmù ní máa nítumọ̀ tí wọ́n ní pé terminology nǹkan yìí ohun tí wọ́n ń lò fún lélẹ́yìí ìtumọ̀ sófi nínú ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣe gan àwọn gan wọ́n fẹ́ẹ̀ rí tùmọ̀ tó lálàáfíà fún àwọn yẹn tu tu tu tu tu ìtumọ̀ rẹ̀ fẹ́ wọ ẹgbẹ̀rún méjì ìtumọ̀ rẹ̀ ọ fẹ́ wọ ẹgbẹ̀rún méjì nínú àwọn ìtumọ̀ tí wọ́n fún eléyìí náà ní lára tá a fi mọ̀ pé nǹkan yìí kò fẹ́ẹ̀ ní ìtumọ̀ kò fẹ́ẹ̀ ní ìtumọ̀ nínú ẹsẹ̀ yìí tọ́ eléyìí tá à ń sọ fúnra wa òun ni pé sòfíà ní. So ọ wà ní ẹ̀gbẹ́ kan islam náà wà lẹ́gbẹ̀ẹ́ kan léyìí tó túmọ̀ sí pé sófì kìí sara ẹ̀sìn islam ẹ̀sìn míì pọnbele ni tọkàn wàá farajọ islam tọkàn wàá mú díẹ̀ tọkàn daṣọ islam bóra kìí sínú ara islam torí pa ànábì ọmọ pa àṣírí túmọ̀ sí gan nínú èdè lárúbáwá direct tọ eléyìí jẹ́ kan lára táàfin wa mọ̀ pé wọn ò kín kò sí lára ìsìláàmù rárá àti rárá ẹ rí i pé gbogbo àwọn tí ń ṣe sófin lónìí gbogbo wọn pátápátá ìpìlẹ̀ ń tán láwọn fẹ́ fi ṣe sófin náà nípa àwọn fẹ́ di ẹni ọlọ́run àwọn fẹ́ súnmọ́ ọlọ́run ọba àlá gbogbo wa la sì mọ̀ pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ọba rán sí wa òun náà ni ó sì pè wá lọ bí tá a ti súnmọ́ ọlọ́run ọba àlá kálí wa mọ̀ pé ẹ̀sìn sófin ẹ̀sìn tó yàtọ̀ yìí sí ẹ̀sìn tá ànábì mú wa ni gbogbo ẹni tó bá fẹ́ súnmọ́ lọ́wọ́n ọba àlá yóò gba trú àwọn tí wọ́n jẹ́ olórí àwọn oníṣòfì àwọn ṣéwù wọn òun ni ó gbà ní òfìdè ẹni tí ó súnmọ́ ọlọ́wọ́n ọba àlá wọ́n wà á ní pé kíró ẹni bẹ́ẹ̀ ni kọ́ wá gba ọwọ́ kọ́ gba ọwọ́ ipò òun fẹ́ dẹni ọlọ́wọ́n ọba òun fẹ́ dẹni ọlọ́wọ́n ọba. a wàá béèrè pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ma máa lọ gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ pé òun fẹ́ dẹni ọlọ́run ọba kó tó di pọ̀ dẹni ọlọ́run ọba níta àmọ̀ táwọn yẹn máa gbà lọ́dọ̀ anabi ni kí wọ́n gbà sílámù tọ̀ níta tún lè sọ pé wọ́n tún máa ń se lọ́dọ̀ anabi òun níta máa ń pè ní bẹ́ẹ̀ à òun ní bí káwọn èèyàn fọwọ́sowọ́kọ̀ pẹ̀lú anabiwa muhammad sallallahu alaihi àwọn ò ní jalè mọ́ àwọn ò ní ṣe sìnà mọ́ àwọn ó sì ràn wá ànábì lọ́wọ́ lórí àwọn ọ̀tá eléyìí ni wọ́n máa ń ṣe eléyìí sì ni kò sẹ́ni tá a máa ń ṣe fún tó kọjá ànábì àtàwọn tí wọ́n bá tún jẹ́ olórí àwọn mùsùlùmí bíi pírẹsidẹ́ǹtì wa àwọn tá a máa ń ṣe fún nìyẹn bíi gọ́fìnà wa àwọn tá a máa ń ṣe fún nìyẹn àmọ́ ká ṣe fún mọ́mú mọ́ṣáláṣí kan àbí kí wọ́n ṣe fún eh, àfa ìjọ kan àbí mùdírù lè kéwù eléyìí èwùwọ̀ ni bitifaki ulama islam pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn àfa ẹ̀sìn pátápátá tọ̀ kátẹ̀wá lélẹ́yìí táwọn eléyìí ń ṣe ní kátẹ̀ tó ń rú eléyìí ní àbá tó ní pẹ́tọ̀ àkà ni wọ́n dáadáa dálẹ̀ ni èyí tí wọ́n ṣe tó yàtọ̀ sí eléyìí o ìgbọ́wọ́ ọpọ́ fẹ́ dẹni ọlọ́run ọba òun lọ́ọ́ lọ gbà pé ẹ wà á rí i pé ń bẹ nínú àwọn ọ̀nà tí wọ́n máa gbà fi ń sin ọlọ́run ọba ẹni tó bá fẹ́ dẹni ọlọ́run ọba yóò ní òun fẹ́ dẹni ọlọ́run ọba àlàtọ̀rí kọ́tì ṣéèkì lágbájá lérí ojú ọ̀nà lágbájá ọmọ lágbájá kí ló dé tí wọ́n sọ pé wọ́n fẹ́ dà níyàn dẹni ọlọ́run ọba lérí ojú ọ̀nà tànàbì kọ́dà tó bá sọ pé wọ́n fẹ́ dà níyàn dẹni ọlọ́run ọba lérí ojú ọ̀nà abubakar ó big mistake àbí lérí ojú ọ̀nà umar ó big mistake ká tó wá sọ pé àwọn àfa ńlẹ̀ńlẹ̀ ń bíbáyìí tó ṣe pé àmàbi tọrọ kálukú ọjà sí níwájú ọlọ́run ọba eléyìí máa jẹ́ àmọ̀ pé ẹ̀sìn ọ̀tọ̀ náà ni ẹ̀sìn sufi àti gbogbo àwọn nǹkan tí wọ́n ya ní ara wọn tọ ẹlòmíì lè máa wò pé àwọn wo láwọn máa ń pè sufi nítorí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí lónìí tí kìnní alimọ́mọ́ tí wọ́n ń pè sufi àmì tó fi máa dá wọn mọ̀ wọ́n pọ̀ lóríṣiríṣi oríṣiríṣi ìjọ níbẹ̀ lábẹ́ wọn oríṣiríṣi ìjọ tábà wò ní nàìjíríà yìí lásán gan ìjọ tó yà lábẹ́ wọn tó bẹ lábẹ́ wọn lásán gan wọ́n fẹ́ àfà tábà ní ká máa kàárì mẹ́jọ ká tọ́ nínú tó fi máa wá dá wọn mà tó fi mà pé àwọn ẹlẹ́sìn sófìhùn ní ìsìláàmù míì ni wọ́n mú wá o wọ́n kàn dáwọ́ ìsìláàmù búra ni ìgbàgbọ́ míì ní ń bẹ lábẹ́ ìsìláàmù tí wọ́n ń ṣe pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n bá ti yin dò ń bẹ̀ yàtọ̀ sáwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wà ní kindergarten nínú àwọn ọmọlẹ́yìn wọn ìsáwọn yẹn là ń sọ o àwọn tí wọ́n ti dé yunifásitì nínú àwọn tó ti dé ipò master nínú àwọn ọmọlẹ́yìn wọn tó ti dé ipò doctorate nínú àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n mọ̀rú eléyìí tó túmọ̀ pé àwọn ṣé o àwọn ní nǹkan yìí bẹ́ẹ̀ mẹ́ẹ̀ wọ́n náà tó bá dẹ̀ fẹ́ mọ̀ wọ́n náà ní ta bá ń bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìgbàgbọ́ wọn ọwọ́ mọ̀ rí traces díẹ̀ díẹ̀ tó bá súnmọ́ wọn dáadáa ọwọ́ mọ̀ rí traces pé àwọn ìgbàgbọ́ yìí muhammad sọlọ́láhùn aleyhi wa sálà tí ó mú wa fún wa lára tó fi máa dá wọn mọ̀ láwùjọ yẹn kan fún wa láwọn ìpọ̀júwe díẹ̀ o tún lè súnmọ́ àwọn àfáàsùn náà kan tó sàlàyé fún ọ díẹ̀ sí ó rí i pé irun wọn náà máa ń wa tẹ̀sùbá sọ́rùn wọ́n wa tẹ̀sùbá sọ́rùn àwọn lè wá sókè bí ọgbọ̀n kí wọ́n wà sọ́rùn lẹ́ẹ̀kan náà wọ́n máa fi sọ wọ́n máa fi sọ káàkiri kọ́lá wèrè tí wèrè bá ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀sà fún ni ká tó wá lẹ́ni tó sọ pé òun òun ní làákàyè kò yẹ ṣe pé làákàyè òun ti dàrú nínú àwọn àwọn tó bá ti rí kan da tẹ̀sùbá sọ́rùn yìí kọ́lá bí yẹn bá da chain sọ́rùn tó da sọ́rùn bámú lónìí ọ̀yẹ́ kí wọ́n ní pé nǹkan ti wọ agbárí rẹ̀ ọ̀yẹ́ kí wọ́n gbé lọ yàbá pósì kátó wálé ń tọ́wọ́ tẹ̀sùbá sọ́rùn lọ́wọ́ wà sọ́rùn àfa kọ́lá bí yẹn bá kó tẹ̀sùbá mẹ́ta sọ́rùn lásán ọ̀yẹ́ kí wọ́n pè nǹkan sí nínú tó fi dá wọn mọ̀ nínú tó fi máa dá wọn mọ̀ irú wọn náà máa ń kólù káàkiri àdúgbò wọ́n máa kólu káàkiri mi wọ́n máa kó káàkiri mọ́síláṣí wọ́n máa ń lọ bí òde wọ́n máa kólu káàkiri gbàtẹ́yìn ẹ̀sà àwọn ọmọ àwọn tá máa ń tẹ̀lé àwọn tá máa ń lu bẹ̀m̀bẹ̀ tẹ̀lé òkú lẹ́yìn so irú àwọn tí àwọn tá à ń pè ló ń sọ àwọn sófin ó ti yé tó pé àwọn anábìwá muhammad kò fi lu yín sí ọlọ́wọ́n ọba rẹ̀ o ò lè rí inú tàn anábì pé anábì ń fìlù sí ọlọ́wọ́n ọba o ò lè rí inú tàwọn sọ̀hábà kí wọ́n ń fìlù sí ọlọ́wọ́n ọba wọ́n á lọ bí yàrá méjì ìjòkó níbi ìpè àpèjẹ lànàbì lọ ànàbì ọ̀lọ́ lùlù ń bẹ̀ so kò sí ń tọ́jọ́ bákan náà nínú tó fi máa dá wọn àwọn nínú wọn náà àwọn òdì tó bá dá wọn lásìkò ọ̀kan ọ̀rọ̀ àwọn kan tí wọ́n sọ́ọ́lẹ̀ báyìí bí ẹni tó fẹ́ sìnkú wọ́n tẹ́lẹ̀ wọn làwọn fẹ́ fi sin ọba àlá níbo ni wọ́n ti rí eléyìí gbogbo eléyìí náà ọmọ túmọ̀ sí pé tí dáadáa tó bá wò kọ́dà ìmúra àwa mùsùlùmí náà wọ́n múra ẹ bá a ṣe rí làwọn náà ó ṣe rí àmọ́ n ti ń bẹ nínú ìgbàgbọ́ wọn àtàwọn ṣe wọn tá a máa rí a mọ̀ pé látara eléyìí a mọ̀ pé àwọn eléyìí wọn è ṣe ẹlẹ́sìn mùsùlùmí èyí tó jẹ́ mùsùlùmí òdodo tí a gbọ́dọ̀ máa fi ṣe tẹ̀lé torí ìdí eléyìí à ń sọ eléyìí fún àwa tí a jẹ́ mùsùlùmí kẹ́sìn wa kọ́mọ́bà sọnù mọ́ wa lọ́wọ́ kọ́mọ́dé pé àwa dálìkì àmọ́ àmọ́ wa kábàámọ̀ pé àṣẹ ah, ah, èèyàn sọ fún wa ni eléyìí lọ ìdí yìí la fi ń ṣe àwọn àlàyé yìí fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú àwọn ìgbàgbọ́ àwọn ẹni yìí gbàgbọ́ wọn pọ̀ tààsì mọ̀ mú wá fún wa ní ẹyọ kọ̀ọ̀kan kọ́lọ́mù bá subahana wa ta'ala kò jẹ́ ká gbàgbọ́ yé àwọn nǹkan tá a fẹ́ sọ àkọ́kọ́ nínú àwọn ìgbàgbọ́ tá a fẹ́ sọ ni pé ẹ pé gbogbo wa ni a nígbàgbọ́ pé n tá a fi ń sẹ̀sìn òun náà ni alukur'an kẹrìm àti sunna anabiwa muhammad sọlọ́láhu aleyhi wa sallam níta fi ń sẹ́sìn nù eléyìí ní gbàgbọ́ gbogbo wa tá a dì mú ẹ wà á rí i pé ìgbàgbọ́ àwọn tí wọ́n jẹ́ oníṣòfè yìí lágbègbè ọ̀rọ̀ kòràhán àti sunna anabiwa muhammad yìí ìgbàgbọ́ tiwọn ọ̀yàtọ̀ ń bíbáyìí tó túmọ̀ sí pé àwa mùsùlùmí nì àá máa mú ẹ̀sìn wa látinú kòràhán bákan náà ni a máa mú ẹ̀sìn wa láti inú súnà anabiwa muhammad sallallahu alayhi wa sallam bí tá a ti máa mẹ́sìn wa nù àmọ́ àwọn oníṣòfì yìí wọ́n èé mú ẹ̀sìn wọn lódìdí láti bẹ̀ wọ́n wọ́n èé mú ẹ̀sìn wọn lódìdí láti bẹ̀ wọ́n àwọn a máa mú ẹ̀sìn tiwọn ó ti yẹ láti bi àyìnì níta máa ń pè ní alkashf ìyẹn ni pé ntọ́ bá ti já tọ́ bá ti rí lọ́tọ̀jú oorun tán bá ní látọjú oorun gbígbà tí kan sọ pé ńgbà tán fẹ́ fún òun ní sọ̀lá tó lè fa tí ó ti ńgbà tán fún sọ̀lá tó lè fa tí fi tètè báyìí lànà bí wàá fóun ìkànsì ló fún un látọjú oorun ni so yé irú àwọn tí wọn irú àwọn nǹkan báyìí làwọn fi ń sin ọlọ́wọ́n ọba tiwọn náà fi ń sin ọlọ́wọ́n ọba tiwọn nǹkan bá rí tọ́ bá jẹ́ pé bóyá kàtàdé mo kì í sí pé bóyá wọ́n mú ni pé táwọn bá tà ti rí nu kùránì dáhùn bá tàti rí inú súnà làwọn gbọdọ̀ fi sin lọ́wọ́n ọba ní tá bá rí láti ojú oorun àbí tí kanú àwọn wòlíì wọn bá sọ àbáwọn ṣéwù wọn bá sọ ní tí wọn fi sin lọ́wọ́n ọba ni nínú àwọn nǹkan tí wọ́n máa tún fi ń sin lọ́wọ́n ọba tí wọ́n ibi tá ti mú ẹ̀rí wọn òun ni pé àdá òkú wọn máa mú ẹ̀rí wọn láti ibi tó bá dùn mọ́ wọn nínú ní bá rí pé ah eléyìí eléyìí máa dà ah eléyìí máa fáìn ah eléyìí téèyàn bá ṣe é bígbà tí wàhálà ń bẹ́ńbẹ́ bó bá ṣe dùn mọ́ wọn sí náà wọn ò sì fi sin lọ́wọ́n ọba òun lọ́fà tẹ́fẹ́ kí wọn làwọn ń fi lù wọn làwọn fi ń yin ọlọ́wọ́n ọba subahánahu wàtàhálà lẹ́ẹ̀fi máa rí nígbà míì tó sì pé ìmíì nínú wọn ni tó bá kó sínú ilé báyìí ó lè lo oṣù méjì kò ní jáde síta yóò lòun ṣe kálíwà tó ti yé ìyìn má bi tá ti rí pé anábìwá muhammad sọlọlá alùwàsálà àbí àwọn sọ̀hábà rẹ̀ tí ọlọ́wọ́n ọba lòun yọnu sí wọ́n ń fi eléyìí wọ́n fi ń sin ọlọ́wọ́n ọba subahánahu wàtàhálà torí ìdí eléyìí jàmá eléyìí ni àwọn tí wọ́n gbára lé èyí lẹ́fìí rí i pé nínú ṣe wọn nínú ṣe wọn kùránì ni àti súnà anábìwá muhammad kò ní ìtumọ̀ kan lójú méjèèjì tọ́ba kan lò tí wọ́n fi tí wọ́n ń tu fún wa tí wọ́n ń tu fún wa ni wọ́n ní àwọn bìlífù míì tí wọ́n gbà ní abẹ ló fi jẹ́ pé kùránì ni lọ́dọ̀ àwọn tí wọ́n bá ti tí wọ́n bá ti wọ dọ́kítọ́rẹ́tì nínú ẹ̀sìn yẹn tí wọ́n ti gba dọ́kítọ́rẹ́tì nínú ẹ̀ àbáwọn tí wọ́n ti wọ mástà nínú ẹ̀sìn wọn yẹn ó rí i pé tọ́ba máa tú kùránì ni wọ́n gbà pé kùránì yẹn nìyí kùránì yẹn ni e, ogun tó wà lérí aráàfin lásán ni ìmọ̀ zọ ìrírí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàtì ní lọ́dọ̀ wọn wọn ó tu kùránì lọ́nà mi lẹ́nìkan fi ń ń sófi ní wọn ní ká sí sófi bẹnu kùránì ó ní pé torí pé ọlọ́run ní pé wọ́n kùránì lè ọlọ́run ni sófi lọ́lọ́run ní ká sí ẹ̀rí wọ́n sọ fún wa pé ń bẹ yẹn yẹn pé àwọn wọ́ọ̀dù yẹn

àti mariwa òun wá fẹ́ tu ó ní ìnà sọ́fà ó ní àáfàá kan nú àwọn àáfàá ńlá nílùú lórin wàlùmọ́rìhà wàlùmọ́rìwátà àáfàá àgbà kan nú àwọn àáfàá èkó òun ni ọlọ́run bá gbà lérò mẹ́ bó ṣe wá tútù kútù yìí tó fi kan lẹ̀ kàkà táwọn yóò tó ṣe bí kíni tí tún wò pé tútù kútù eléyìí eléyìí ọ̀yẹ́ kéèyàn dán lẹ́gọ́ ni pé ó lè rí stéèjì mọ́ sọ̀rọ̀ mọ́ àyàn tó ṣe kíni wọ́n tó ń gbà tí ń sọ eléyìí túmọ̀ sí pé ah, kòránì yẹn ni kì í ṣe kò ní túmọ̀ lọ́dọ̀ wọn lọ́dọ̀ ọ̀nkọ́ apá jùlọ àwọn tán bá ti dépò ọ̀gá láàrin wọ́n tó bá ṣẹ̀ ń bọ̀ láti ilẹ̀ o lè rí nǹkan tá à ń sọ yìí ó dìgbà tí ìwọ́ tó bá dé òkè tọ̀ eléyìí jẹ́ kan nú àwọn ìgbàgbọ́ wọn tí a fẹ́ sọ torí ẹ nínú tó tó fi gẹ́ẹ̀tì àárín yìí dáadáa ni pípa mi tó máa ń tú kùránì báyìí ó rí i pé wọ́n máa fún ní oríṣiríṣi àwọn ìtumọ̀ tí ò sí ń lù yìí ni wọ́n sì kíni ni wọ́n máa fún ìtumọ̀ àlùkùránì wọn ò ní ìgbàgbọ́ àwọn ẹni yìí wọ́n ní àwọn ìgbàgbọ́ lóríṣiríṣi kọ́dà àtà tó fi dérí ọlọ́run ọba àlà wọ́n ní ìgbàgbọ́ èyí tó yapa sí ìgbàgbọ́ àwa àwa mùsùlùmí òdodo nínú àwọn ìgbàgbọ́ wọn èyí tí wọ́n ní sí ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ní ìgbàgbọ́ kan tá a máa ń pè ní eh, alihuloliya ìgbàgbọ́ pé ọlọ́run ọba ó ti yé ọ̀sọ̀kalẹ̀ sára ẹnìkọ̀ọ̀kan wa ìyẹn ni pé tí ìyẹn bá jẹ́ onísúfì tó àfa tó gbópọn dáadáa tó gbópọn dáadáa tó ti wà sọ́là tó ti wà sọ́là yóò di ọlọ́run ọlọ́run náà ó di yóò di ọlọ́run ọlọ́run náà ó di wọ́n gbà pé gbogbo ẹni tó bá ti wà sọ́là wọ́n náà sábà ń gbọ́ gbólóhùn yẹn ìtumọ̀ ti ń bẹ lábẹ́ pé yẹn wà sọ́là ìtumọ̀ rẹ̀ ni pé o ti di ọlọ́run ọba ọlọ́run ọba náà di ọ tó túmọ̀ sí pé ẹni tí ń bá di ọlọ́run ọba yìí lọ́dọ̀ ọmọ gbà pé yóò rí kọ̀kọ̀ ìmọ̀ àrí kọ̀kọ̀ ìmọ̀ àrí ntọ́pamọ́ ìmọ̀ àrí ntọ́pamọ́ nínú àwọn ìgbàgbọ́ wọn lélẹ́yìí eléyìí náà sì ni tí wọ́n náà bá wò dáadáa tó bá ṣàkíyèsí pápá ju owó tó bá ń bá wọn rìn àbí tó ń gbọ́rọ̀ wọn dáadáa ó rí pé léyìí máa jẹ jáde nínú ìṣe wọn. ẹlòmíì ọ̀sán gbà mí yóò ní àwọn àwọn wòlíì kan bẹ tó ṣe pé ìtàn bá rí lọ́lọ́wọ́n ọba rí ìyẹn ni pé ibi tọ́lọ́wọ́n bá kọ gbogbo iṣẹ́ wa kádàrá kálukú sí àwọn wòlíì yẹn tán bá wo bẹ̀ tán bá rí pọ́lọ́wọ́n ọ̀fẹ́ ṣe kinní kan wọ́n sọ pọ́lọ́wọ́n ọba ṣe é ṣàtì àṣe tọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn eléyìí wọ́n tún rí ní táwọn ànábì ọlọ́wọ́n ọba ò rí àwọn eléyìí wọ́n tún lè sọ ní táwọn ànábì ọlọ́wọ́n ọba ò sọ tọ̀ ó túmọ̀ sí pé ìgbàgbọ́ tí wọ́n ní sọ́lọ́wọ́n ọba ní gbogbo ẹni tó bá ti wà sọ́là lọ́dọ̀ wọn ìgbàgbọ́ yẹn ni pé èyí náà ó dọ́lọ́wọ́n ọba ní òun náà fi máa ń sọ pé húwà kọ́lá tí yẹn bá fọwọ́ kan àyè obìnrin òun ni hùwà ni níjọ́ tó ọba tó bá mọ̀ pé àyè obìnrin lọ fọwọ́ kan ò tí ì wà sọ́lànà wọ́lá ilẹ̀ adhim ẹjẹ́ á lọ ṣèwádìí dáadáa ẹ̀ rí pé bó ṣe rí ni mò ń sọ yìí ó ti yé bó ṣe rí ni mò ń sọ yìí àìmọye ìsọkúsọ tẹ́ ẹ̀ máa gbọ́ nínú ọ̀wọ́n ọ̀rọ̀ wọn tí wọ́n máa sọ jáde lẹ́nu nínú wáàsí wọn ẹ̀yìn wọn dáadáa ẹ̀ bá wọn kà yí lágbègbè eléyìí tó tún kù díẹ̀ káàtó wọ́n gbà pé nínú nínú èrò wọn wọ́n gbà pé táwọn bá fẹ́ di sófin gidi táwọn dẹ̀ fẹ́ di wòlíì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ máa ń lé ni pé káwọn lọ wà nípò àwọn ànábì ọlọ́run tẹ́lẹ̀ wá kó ń bẹ̀ báyìí káwọn padà wá lọ wà ní ipò àwọn ìyìnmọ̀kọ́mù olóhìyà ipò ọlọ́run ọba gangan àbí mọ̀kọ́mù rògbòbíyà ipò ọba pé ọba ọlọ́run ọba ní darí ayé wọ́n lè máa fẹ́ káwọn ṣe kínni káwọn lọ wà nípò rẹ̀ nínú àwọn tá a fi mà báyìí ìkànnù àwọn àfa àwọn tó jẹ́ àfa tó jẹ́ pé nínú àwọn ọ̀gá àwọn ìpìlẹ̀ ni wọ́n ń pè ní albastomi abuyezid bastomi inú àwọn tí wọ́n sẹ̀mí ní sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹta ìjìra ni ó sì jẹ́ ọ̀gá kan gbòógì nínú ọ̀rọ̀ àwọn onírọ̀dà àwọn oníṣòwò fi ẹ̀yin ẹ̀já gbọ́rọ̀ rẹ̀ tọ́ sọ ká lè mọ̀ pé àwọn ẹni yìí Ah, ìgbàgbọ́ wọn ọ yàtọ̀ sí gbàgbọ́ àwa mùsùlùmí wọn èyí kàn fi ń hàn níta lọ́pọ̀lọpọ̀ àmọ́ ẹ̀ máa ń rí tí ọmọ jẹyọ nínú àwọn èsè wọn ẹ̀ rí pàmò iye wọn ló ti sọ tí lọ́sọ tí ẹ bá súnmọ́ wọn dáadáa lọ́sọ tí wọ́n sọ tí wọ́n sọ di nǹkan tí tí ò níkàkùn tí wọn ò níkàkùn sí wọláì wọn máa wọn máa mọ títọ́ ikú àfa àtẹ́wé tẹ́lẹ̀ máa ṣe sí kiri gan báyìí yọ ẹ̀rí tí ó máa rùn lẹ́nu ẹ̀ tí a fi mọ àmọ̀dájú àṣọ ibà sọ fún wa ń jọ kan náà rí pé ìkànnì wọn kọ́ ló ní pé ẹ̀kọ́ ìsọ́lọ́wọ́n ọba ẹ̀kọ́ ìsọ́lọ́wọ́n ọba ẹ bá kọ́ ìsọ́lọ́wọ́n ọba tán tẹ bá fẹ́ ráyé ẹ kọ́kọ́ kọ́ ìsọ́lọ́wọ́n ọba tẹ bá kọ́ ìsọ́lọ́wọ́n ọba tán kẹsẹsẹ wàá kọjú sọ́lẹ̀ bá ráyé tán kẹsẹsẹ wàá kọjú sọ́lọ́wọ́n ọba la. àbújá sí dilbastomi ó ń sọ nínú rẹ̀ nínú àwọn tíra rẹ̀ ó ní rọ̀fà àní mọ́rọ̀tàn fa àkọ́mẹ́ni bẹ́yìn nàyàdé ó ní ọlọ́wọ́n ọba ọ sọ fóun ọlọ́run ọba subahana wa taala ó gbóhùn sókè níjọ kan ó wá gbóhùn sẹ́gbẹ̀ẹ́ ara rẹ̀ <laughs> nígbà tí wòlíì rẹ̀ lágbára tó ṣe àwọn wòlíì gbàngbà nígbà tó lágbára ọlọ́run ọba gbé nígbà tó gbépo rẹ̀ báwo bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara rẹ̀ ó fi sẹ́gbẹ̀ẹ́ ibi tó wọn ọlọ́run ọba wà. wọ́kọ́ọ̀lá lé ọlọ́run wa ń sọ fóun pé ya abá yazid ìrẹ́ àbó yazid ìnà kálíkì àwọn ẹ̀dá mi yòhìbùnà àyìnyẹ̀rọ̀ òkà wọ́n nífẹ̀ẹ́ káwọn orí ọ. fakulitu olóhùn wa sọ fọlọ́hùn bá wàtọ́ lọ́hùn bá sọ báyìí fóun òun wa ni pé zayini zayini bí wàhádàáni ìyá ti kà ìrí ọlọ́hùn ọba sẹ́mi lọ́sọ̀ pẹ̀lú ìjásòrí ọlọ́hùn ọba yẹn ni pé àṣọ ìbú ọlọ́hùn ọba ti jásò nínú ìjọsìn bẹ́ẹ̀ náà ni mo fẹ́ kó o ṣe èmi náà mo fẹ́ kó o ṣe náà bákan náà wa albisni ananiyataka mo fẹ́ kiri ọlọ́hùn ọba kọ́ wọ̀ mí ní ìjẹ́ pé ìwọ lè mi èmi náà nìwọ ntẹ́ ọba pè fún rẹ tó fẹ́ kọ́ jẹ́ tiẹ̀ kọ́ máa jẹ́ tèmi náà ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú eléyìí ni inú àwọn ọ̀rọ̀ tí ó sọ ibùdó arabi ìkànnù àwọn àgbà òfò ní náà ni ìlú damasco ló kú sí tí wọ́n sin síjọ́ tó kú jọ̀nà lọ́hùn òun náà sọ ọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé ó ní arọ́bù abudun nígbà tóun náà ti di tọ́fà tó ti wà sọ́lá àtànù o ó ní àrọ́bù abudun ọlọ́wọ́n ọba ẹrú ni wàlẹ̀ abudu rọ́bù àwọn ẹrú ọlọ́wọ́n ọba ọlọ́run làwọn náà ó ní yàrá ìtàṣírí minal mukallaf ó ní kẹ́ ẹ ọmọ ṣe mi ò tí mo wá jẹ́ kan nínú al mukallaf nínú àwọn tó ti bẹ́ kínni tí wọ́n la ẹ̀sìn yẹn ni pé tí wọ́n la ẹ̀hún ó ní yàrá ìtàṣírí minal mukallaf ọmọ ṣe mi ò tó ta lẹ́ni tó ṣe pé wọ́n ṣe kínni wọ́n la ẹ̀sìn bọ̀ lọ́rùn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn tẹ́yẹ̀ tí ìdẹ́kù kankan yẹn àwọn náà sikẹ́ni ní wọ́n fi sikẹ́ni náà lẹ̀sìn bọ̀ lọ́rùn òun ò sínú àwọn tí wọ́n sikẹ́ni tí wọ́n la ẹ̀sìn bọ̀ lọ́rùn bá sì máa rí níṣiríṣiríṣi nínú àwọn ọ̀rọ̀ wọn àwọn kan náà ń bẹ ní kàràkàrà ìlọrin bẹ̀ wọn òfin ń bẹ nu wọn wọ́n ti wọ́n ti àwọn bíi mélòó kan ti kú nu wọn pé ìsọkúsọ yìí ó ní agbára gan kọ́lọ́n bá kọ́mọ́sà sọ̀wà kúrò níbẹ̀ inṣàlá di tọ́lọ́mọ́ tó gbà á láyè.